Ese, ese o, ese, ese. Ese o ẹ Ese le ẹ ṣé Ese, ese o. Ese, ese. ẹ ṣé o ẹ ṣé ẹ doom mo wá dúpẹ́ oore àtọdún mọ́dún mo wá dúpẹ́ oore oore àtọṣù mọ́ oṣù mo tún dé láti dúpẹ́ fún oore oore ìgbà gbogbo àlẹ́ mi. primeiro I ler. jọra mi lójú mo wólẹ̀ mo fọpẹ́ fún ọ bàbá mi èmi náà rè olúwa ọ̀pọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ ọ̀pọ̀ ìjì ló ti jà o ṣùgbọ́n ẹ pa mọ́ àwa náà rèé olúwa. mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ o mo sọpẹ́ mo sọpẹ́ mo sọpẹ́ tèmi o àtèmi àtẹbí mi àtàrà mi àtòhun gbogbo tẹ́ gbé fún mi mo dúpẹ́ olúwa mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ o mo ṣọpẹ́ mo ṣọpẹ́ mo ṣọpẹ́ o ìjó lẹ́sẹ̀ mi ayọ̀ nínú mi o ẹ ṣé olúwa kò sí èdè kankan tó ti tó láti yìn ọ́ kò sí ohun tí mo ní tó tó láti yìn ọ́ ẹgbẹ̀rún ahọ́n kò tó kò tó láti yìn. ṣùgbọ́n mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ olúwa every angel oh, ja ja ja ja ja ja ja jagun jagun jagun jagun jagun jagun jagun jagun jagun jagun jagun ọba tó gbé ogun ayé mi tó jà fún mi o oh. èyé mo dúpẹ́ olúwa mi ò jọra. mo fọpẹ́ fún ọ. I lay my crown I bow before your throne. My king, my maker, ẹ̀yin náà lo olúwa. Ẹ ṣé tẹ̀ ń jẹ́ olúwa lórí ọ̀rọ̀ ayé Thank you for being the Lord over my life. When the enemy came, you stood against. Mo ṣọpẹ́ olúwa. Eh, eh. àwọn áńgẹ́lì wọ́n ń forí balẹ̀ fún ọ èmi náà rèé mo wá kọrin mo júbà mo dúpẹ́ olúwa mi ò jọra mi lójú mo fọ́. èmi náà rè èmi náà rè olúwa. Màá dúpẹ́ oore ọdún tó ń bọ̀ ẹ máa dúpẹ́ oore ọdún tó ń bọ̀ o àti ọ̀pọ̀lọpọ̀ ọdún ọdún mọ́dún o èmi náà rè olúwa. We're not just thanking you for this year, we are saying for many more years to come. You'll be faithful, you'll never ever change. But right now, our Noreo. Eh, oh, Olúwa, bó bá jẹ́ ènìyàn ló <laughs> lójókòó ni o wọ́n á ti sá lọ. bó bá jẹ́ ènìyàn ló dúró ni wọ́n á ti máa sí regún. ó ní ìdúró mi ẹ ṣé o. bó bá jẹ́ ènìyàn ló dúró tì mí ni a. Ah. a ti wọn <laughs> you too you know bó bá jẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti máa kùn ó bó bá jẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti máa complain kind ṣùgbọ́n oní ìdúró mi ẹ̀ máa máa ṣe. Ah ò ní dúró mi ẹ ṣé. alágbèjọ́rò mi ṣé. mi ẹ ṣé. Hey. só me

Boba bá jẹnìyàn ló dúró ni wọn á ti sá lọ. bó ló dúró ni wọn á ti máa sì mi eshe. So I say thank you for fighting my battle. Jehovah Thank you for fighting my battles for me. Jehovah Thank you for not leaving me to the wishes of my enemies. Thank you for fighting my battles for me. Jehovah olùgbèjà mi o olùgbèjà olùgbèjà mi o olùgbèjà olùgbèjà mi o olùgbèjà olùgbèjà mi o olùgbèjà olùwòsàn mi o olùwòsàn olùpèsè mi o olùpèsè olùlànà mi o. olùgbèjà mi o olùgbèjà. Thank you for fighting my battles for me, Jehovah olùgbèjà. Thank you for fighting my battles for me, Jehovah olùgbèjà. Thank you for fighting my battles for me, Jehovah have fought for me, oh, you will fight for me, oh, oh. Jehovah Olubeja, thank you for fighting my battles for me. Jehovah Olubeja, I can trust you, I can lean on you, I can depend on you, Jehovah Olubeja. Oh. Thank you for always coming through. Thank you for always coming through. Thank you for always coming through. Olubeja, thank you for fighting my battles for me. Jehovah Olugbe, oh, thank you for coming through. Thank you for standing by me. Thank you for fighting for me. Olubeja. Thank you for fighting my battles for me, Jehovah.